ìgbérò mi ni pé ẹni tí ọ̀kadà pa táwọn fámílì ẹ̀wà láwọn yọ̀ǹda ṣé ọlọ́kadà ẹ̀ ó máa san ìtanà àbí òní san ìtanà látara pa àwọn fámílì ẹ̀ láwọn ti yọ̀ǹda fún lórí àṣìṣe tó ṣẹlẹ̀. alhamdulillah nam ìbéèrè tí wọ́n béèrè yẹn ìbéèrè tí ọ̀kan nínú àwọn kan pé kò gbajúmọ̀ nínú àwùjọ wa ni kí ni nǹkan náà ó ní wípé um, tí wọ́n bá dáràn ipò gba ẹ̀mí èèyàn láìsepó màámà ìyẹn ni pé ó gba ẹ̀mí èèyàn láìsepó màámà yálà túrú bóyá mọ́tò ni ló fi pa ni àbọ́kadà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ ìdájọ́ ṣẹlẹ̀ ní wípé irú ẹni bẹ́ẹ̀ yóò san owó ìtànpè ní owó ọ̀yà à ń pè ní díyà owó òtanran tó ṣe yẹn kò nínú àwọn nǹkan tí ó gbajúmọ̀ láwùjọ wa ni bẹ́ẹ̀ ni tó ń bẹ nínú òfin Islam so owó yìí ó máa ń jẹ́ káwọn a ní àsìkò tá ń bẹ́nu ẹ̀yí tí wọ́n bá dáràn yálà pé ó dáràn gbogbo ẹ̀mí èèyàn tí se by now owó òtara ẹjọ ọrụ ya lọwọ yìí at least in tó seventeen million ni. so eléyìí yóò jẹ́ káwọn èèyàn lè ṣe kí ni wọ́n lè kóra wọn níjàánu ká lè sọ́ra wọn. eléyìn tó ń bẹ nínú òfin ni tó ń bẹ nínú alkùnrin ni ó ń bẹ nínú súnà na àbáyọ lórí èlé tó débi pé kódà táwọn èèyàn bá dáràn kìíní tí àwọn mọ̀lẹ́bí tó tẹ̀sí tí wọ́n àdẹ̀yọ̀ǹda fún àwọn tó jẹ́ àwọn mùsùlùmí nùlù wọ́n máa ṣàánú irú èèyàn báyìí inú àwọn tamari inú àwọn ilẹ̀ mùsùlùmí wọ́n máa báwọn èèyàn gbowó láti fi ṣe ìtanràn ó dà wọ́n tún láǹfààní àti lọ mú nínú baitul mal ibi tó tọ́jú owó àwọn mùsùlùmí sí láti kí ni láti fi ránú ẹrú yìí ó dà nígbà míì ìjọba máa báwọn èèyàn ṣe kí ni àwọn ìtanràn eléyìí lódiwọ̀n ìgbà tó ṣe wípé àwọn tó tẹ̀ kí níyẹn sí àwọn mọ̀lẹ́bí náà wọ́n dúró àti kí ni àti gba ẹ̀sán wọn lórí owó ọ̀taràn táwọn mọ̀lẹ́bí bá yọ̀ǹda fún irú ẹni ìyẹn kọ́ kàláàtì nǹkan ó ti tán ó ti kí ni ó ti tán torí pé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí ni ìdájọ́ ikú sí ẹni tó lọ yẹn ó ti kí ni òun ti lọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ ni wọ́n ṣe kí ni àwọn náà ní àǹfààní àti gbẹ̀san fún lórí aburú tó ń ṣe kí ni tí wọ́n fi àìdá tó fi kan ẹni yẹn ṣùgbọ́n táwọn mọ̀lẹ́bí bá sọ pé àwọn yọ̀ǹda kanáà wọ́n yọ̀ǹda nìyẹn ẹni yẹn kíkí ni ó ti firi nìyẹn wallahu a'lam. náà ọ̀rá pé òjò kò fọmọ ẹgbẹ́ bèrè bèrè ayé wà ẹ̀yin lè ń pè òjò ni náà ìbéèrè méjì ó fẹ́ wọnú ara wọn èèyàn tí kò jẹ sàárì ó fẹ́ jẹ sàárì o bọ̀tọ́lọ̀ ní kí orun kí ó kun ra púpẹ́ kó lẹ́kọ̀ọ́ wọ́n tó máa di ọwọ́ ọ̀rọ̀ lẹ́bàá yẹn pé òun mú lásìkò yìí gan àwọn ẹ̀dùn wa gbó gan ni o tó serious tó ní à láti máa jáwọ̀ yìí mo lè kú ní máa jáwọ̀ yìí o ṣé ó láǹfààní kó jáwọ̀ yẹn ẹ̀kan nìyẹn ẹ̀kejì ẹni tí wọ́n pé ṣe agbára ló ń ṣe òun kẹ̀ jẹ́ sàrìwọ̀ iṣẹ́ rẹ̀ iṣẹ́ agbára ni jẹ́ jẹ́ sísun láti fi àwẹ́lẹ̀. alhamdulillah a rí wípé ìbéèrè yẹn ó fẹ́ bá àsìkò tá à ń bẹ nú ba ó fẹ́ bá a mú ọ̀kọ́lọ́ ọba dẹ́dà kí ó sànù wa ẹnu díẹ̀ tó kù nínú àwọn òṣèlú ọ̀kọ́lọ́ ń jẹ́ kí fún wa. nam ẹni tó ṣe ìnira mú un lórí àwẹ̀ tó ń gbà ẹni pé pé ìnira mú un lórí àwẹ̀ tó ń gbà so irú ònira wo ló mú rú ẹni yẹn so ìnira tó mú yẹn ló fi ká mọ abẹ́gíta fẹ́ tó sí torí pé ojú ọ̀nà méjì nù áyà ó gbé ọ̀rọ̀ àwẹ̀ wá kánà ẹgbẹ́ ajé wípé ó rẹ̀ nínú yín àgbóṣe wípé wọ́n ṣe ìrìn àjò fàídà tó ń yẹn àyà nínú ọkọ̀ irú àwọn èèyàn báyìí wọ́n ṣe kí ni wọ́n padà wọ́n já àwẹ̀ yẹn wọ́n padà wá dá padà lẹ́yìn ìgbà tí Ramadan wọ́n ṣe kí ni tó bá lọ tán wọ́n sọ pé ìnira tó mú látara àárẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ṣe kí ni ó láǹfààní àti já àwẹ̀ náà tó bá jẹ́ yóò padà lọ ṣe kí ni lọ dá padà ẹlẹ́ẹ̀kẹ́kọ́ ti pé kìí ṣe kó rẹ̀ ìnira àgbà àbí àsìkò bóyá látara oòrùn ìyẹn ni tán mú wọlé bóyá látara iṣẹ́ tó ń ṣe bóyá nìyẹn iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó lágbára gan ni so káàdì pé iṣẹ́ tó ń ṣe tó lágbára yìí ó ń kó ìnira bá àti ṣe wípé àwẹ̀ tó gbà yẹn ah, àwẹ̀ yẹn ti wá lé kókó máa lásìkò yẹn bí oòrùn yẹn mú kò lè bá lọ mọ́ ṣé àní kó máa gba àwọn yẹn lọ bẹ́ẹ̀ ó fi ṣe rẹ̀ léṣe ni àbí kó tẹ́gàn irú àwọn eléyìí wọ́n bàbá bẹ́ẹ̀ wàhálà lẹ́dínà yìí ti kú náà ó fìdí àtúntò àrùn mìsíkìn táwọn bá fojú ọ̀nà méjì wò wípé àwọn tó ṣe wípé àwọn yẹn di ìnira fún wọn fìdí àtúntò àrùn mìsíkìn irú ẹni báyìí yóò fi àwẹ̀ yẹn lẹ̀ ẹni tó ṣe wípé ó ń ṣiṣẹ́ àwọn afáàní ah, sheikh bombard bizard wọ́n dáhùn ìgbà tó ṣe pé kò ní nǹkan míì tí ó fi bọ́ ẹbí tí ó fi bọ́ mọ̀lẹ́bí rẹ̀ tó fi jẹ ju iṣẹ́ tó ń ṣe yẹn lọ kò iṣẹ́ ìṣirè ló ń kó nira báyìí ọmọ ẹgbẹ́ yóò ṣe kí ni yóò ṣe fi bíà yóò fi àwọn yẹn lẹ̀ kò náà tó ṣe ẹni tó ṣe tó ń gbà wọ̀nyẹn lọ́wọ́ ìnira wa mú wá ti pé yóò máa dákú kàkà wá ṣe rẹ̀ léṣe kó ti kí ni tó fi àwẹ̀ yẹn lẹ̀ irú eléyìí òun ó fi ilẹ̀ lẹ́nu tó ṣe wípé yóò ṣe fídíà táwọn ẹ̀ bá lọ tó yóò padà wá ṣe kí ni yóò padà dá padà ẹni ẹlẹ́ẹ̀kejì yẹn ó ṣe pé bóyá látara oòrùn kò ṣe pé jẹ́sán ló ń ṣe àbí kí ni ìnira yẹn kàn mú dání in tó fi wá ṣe rẹ̀ léṣe ṣẹ̀rá ìsìlámù ṣe kí ni kò fààyè yẹn lẹ̀ wọlá tó kó bí àìdíkùn mi là sáàlùkà so kárí pé àwẹ̀ tó ń gbà yín tó bá ní kó máa kọ̀ntínú rẹ̀ yẹn ó lè gbà rẹ̀ jáde kó láyé Hmm. wọ́n ní kó fáwọn èèyàn lẹ̀ ó ṣe fídíà náà táwọn ẹ̀yẹ bá lọ tán tí everything ti balance sí agbára dé padà bí awẹ́dà ó lè padà ṣe kí ni yóò padà mú àwọn èèyàn wá wallahu a'lam ìkan náà ọmọ ìyá rán mi létí lórí kwẹ́jàn sí adáhùn yẹn pé ẹni tí wọ́n àwọn mọ̀lẹ́bí yẹn yọ̀ǹda fún ṣé kò ní nǹkan míì tí ó ṣe ni tètè pé yóò gbàwẹ̀ náà ìyọ̀ǹda táwọn mọ̀lẹ́bí tí wọ́n yọ̀ǹda fún ìyọ̀ǹda owó òtanràn ọrùn rẹ̀ ni so àìsàn owó òtanràn ọrùn yẹn má yóò bọ́ sí stage ẹlẹ́ẹ̀kejì ẹni pé yóò gbàwẹ̀ ọjọ́ mélòó yóò gbàwẹ̀ oṣù mẹ́ta yóò gba àwẹ̀ oṣù mẹ́ta tí ò bá ní kápá yẹn náà yóò ṣe kí ni yóò bọ́ aláìní tíktík so tí ò bá ní kábà àwọn kinní yìí ṣẹ̀rí àfojúfò fún so àwọn stages yẹn òun ní òṣèké ni òun ní ó tó lọ wallahu a'lam. náà abẹ́ abẹ́ àfi. náà kí ni ìmọ̀ ọ̀tẹ̀lẹ̀ fún àwọn ọmọ òṣèré jẹ́gbẹ́ máa jẹun ní ìta gbangba kí ni ìmọ̀ ọ̀tẹ̀lẹ̀ bá wọn nam wọ́n ní kí ní mọ̀nà ta lè fún àwọn tó ṣe kóbóyá àwọn mú àbí àwọn sisters ṣékù wa ni kódà àtàwọn tí ìṣe ń mú náà ẹlòmíì mùsùlùmí ni ó yóò sì bọ́ síta gbangba láì ní tìjú nínú àwẹ̀ yóò máa jẹ kódà kẹ́ni yẹn ní àwíjàre kan bóyá látara wípé ó rẹ̀ ni àbí látà pé ó jẹ́ olóyún tó ṣe wípé èyí tó tẹ̀wọ̀n jù náà àwọn àfáàdì wípé a ṣe ìdẹ̀kùn fún wọn rúkọ̀ fún wọn pé kí wọ́n ṣe fídíà kan fi àwọn ilẹ̀ tó bá ikú mi tó lóyún nú tó wá ń páyà fún ẹ̀mí ara rẹ̀ àti ẹ̀mí ọmọ tó ń bẹ nínú ẹ̀ wọ́n ní ká fáwọn ẹlẹ́ kan ṣe fídíà ilé ní tó tẹ̀wọ̀n jù náà tó wọ́n ní ká fáwọn ẹlẹ́ kan ṣe fídíà yẹn tó wá túmọ̀ sí pé wọ́n wá gbé bàtí àwọn oúnjẹ síta gbangba wọ́n wà máa jẹun rárá eléyìí ó kù díẹ̀ káàtó àbíká tó kù púpọ̀ káàtó kò mú ìtìjú mùsùlùmí dání jẹ́ kò mú àpọ́nlé bá oṣù táǹbẹ́ nú ẹ̀ because oṣù àbí oṣù àpọ́nlé ni tó tó ń gbé ṣẹ̀rí àtúwá lẹ́yìn oṣù náà ti pé káwọn náà káwọn ṣe ni ká má fi ìtìjú ká má fi bá oṣù yìí ká má fi bá lò kìí ṣe pé tó bá jẹ́ ń ta yẹn ó ṣàbúrú kan o àmọ́ eléyìí ó kù púpọ̀ káàtó kẹ́ńdẹ̀ kó náà ó tọ́jú ara ẹ̀ kó ṣe kí ni kó jẹun àkọ́kọ́ láti lè gbé ìrújú kó fáwọn èèyàn ẹ̀rẹ́ kejì àmọ́ aláwọ̀ ẹ̀mí náà tí ó mọ̀ rí ẹbí tó ti ń jẹun à láyé bá ń gbò tó bá ń finú pàdúrà fún ẹ à ó dàbí pé ìyẹn náà tún ṣe díẹ̀ tó ń gbìyàn báyìí ká fi ìtìjú ká fi àpọ́nlé ká fi bá oṣù yìí lò ká bọ́ sí ìyàn kó jẹ tó jẹ kó dẹ̀ ní ẹnu kó bọ́sítà wallahu a'lam. now láti clear first question yẹn ìdájọ́ tí ẹ mú wá yẹn ṣé mùsùlùmí nìkan ni ó bá fẹ́ pé kó máa san bí àbíká àbí alùpàá fẹ́ ní ọ̀yẹ́ mùsùlùmí ká pa àwọn tí wọn nínú ọ̀gá wájú. náà kò tó bá yẹ pé ti má gbàgbé rẹ̀ yẹn yé ẹni pé tó bá yẹ pé mùsùlùmí ló pààyàn àbí wá pé kékeré ló pààyàn ok tó bá ti pé ìlú ìsìláàmù ni àti mùsùlùmí àti kèfèrí àwọn mẹ́sí kí ni àwọn ni ìdájọ́ yẹ kó pọ̀ ṣùgbọ́n mọ́tàwọn tó bá ti ń bẹ lábẹ́ òfin Islam òfin Islam náà ló ṣe kí ni òun ni ó jẹ gàba lórí wọn àkọ́kọ́ ònìyẹn náà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé náà ẹni tó pààyàn yálà bóyá mùsùlùmí ló pa ni àtẹni tí èsè mùsùlùmí ló pa ni ṣé ìdájọ́ yẹn bí yà ni àbí ó gbàwẹ̀ ni àbí yóò bọ́yọ̀ ni ṣé ìdájọ́ yẹn ó ń bẹ lórí ẹni tó bá jẹ́ mùsùlùmí ni kò sí lórí ẹni tó bá jẹ́ kékeré gbogbo ẹnikẹ́ni bí ẹ̀ bá ti pa ó jẹ́ mùsùlùmí ó jẹ́ àtọ́jẹ̀ẹ́sẹ̀ mùsùlùmí yóò ṣe kí ni mọ́dámọ̀ tó ti gba ẹ̀jẹ̀ lọ́rùn rẹ̀ ó pa ẹni yẹn wà san díyà yẹn àkọ́kọ́ nìyẹn dẹ̀mú bọ̀rọ̀ mọ́ bẹ lábẹ́ májẹ̀mú wípé o ṣe kó ṣe múta ó máa máa ṣe kéèsì ó máa ṣe kéèsì ọ̀tọ̀ nìyẹn o ẹni ìyẹn ò ṣe ìdájọ́ kò mọ́mọ̀ ṣe oní tó gbé díyàwá àbí pé nínú kan yóò ṣe kí ni yóò gbàwẹ̀ àbí ṣe pé yóò bọ́ aláìní sọ ẹni tí wọ́n pa yẹn ìmọ̀ kó jẹ́ àbí ṣe pé ni ọ̀nà méjèèjì èyí ó ni yẹn gbé ẹ ká fi nǹkan ní torí òjò ní ìwé ìṣù pẹ̀lú tó hàn ní sàlọ́ ọ̀rẹ́ sáàmù ṣẹlẹ̀ láàrin àti ẹ̀rọ ń tẹ̀síwájú. ẹ bá ta kí ẹ̀jẹ̀ wọn náà.